ògo ni fún orúkọ olúwa wọ́n flag program yẹn ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a tún ti padà ibi tí mo sọ̀rọ̀ dé ni wípé ó yẹ ká fura ti pẹ́ ṣùgbọ́n àwa ènìyàn a ò fura nǹkan tó yẹ ká fura sí a ò fura sí nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ló ní ọjọ́ Yorùbá ní ọjọ́ tí ń jáde ẹ lọ wá gbogbo ìlú pátápátá ẹ lọ wá gbogbo ìlú pátápátá ẹ lọ béèrè ní gbogbo ìlú ilẹ̀ Yorùbá ní ọjọ́ tí ń jáde ẹ lọ béèrè káàkiri gbogbo àgbáláyé wípé ibo ni ọjọ́ tí ń jáde wọ́n sọ fún yín pé ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n nígbà tí àwọn baba ńlá wa tí wọ́n sùn ọ̀tá wá ó fún èpò sí àlìkámà ó bá tiẹ̀ lọ wọ́n wá wọ́n fún àwọn baba ńlá wa lówó àwọn nǹkan àṣà àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó yẹ kó máa jà fún ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n gbé lọ wọ́n lọ fi ń ṣe aeroplane wọ́n lọ fi ń ṣe helicopter fóònù tá à ń lò tá a fi ń wora wa bẹ́mi àti ẹ̀ ṣe ń wora wa yìí mo ṣàlàyé fún wa ńjọ́ kan mo ní akùnrin alágbára kan wà nílẹ̀ Yorùbá ọkùnrin alágbára kan bẹ nílẹ̀ Yorùbá jagunjagun ni akíkanjú ènìyàn ni tó bá ti fẹ́ lọ sógun àwọn ìyàwó ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní bínú torí wípé ìyàwó tó fẹ́ pọ̀ àwọn ìyàwó ẹ̀ máa fà láṣọ pé o tún ti ń lọ o dẹ̀ ní padà ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan ò ní padà a fẹ́ máa rójú ẹ ǹgbà tó wá sú torí wípé ogun jàlú ó wá sọ fáwọn ìyàwó ẹ̀ nílẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ o ó ní ó dáa ẹ lọ gbé igbá jáde ẹ bu omi sí ẹ sọ gbólóhùn báyìí ẹ sọ gbólóhùn báyìí ẹ já irú ewé báyìí kẹ́ fi tẹ́lẹ̀ ẹ fi ewé báyìí kẹ́ fi ra ojú ẹ fi ewé báyìí kẹ́ fi nu inú igbá yẹn tí ẹ bá ti ki oríkì ilé mi àwòrán mi á jáde láti inú omi ẹ máa wò mí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ kẹ́ ẹ bá mi sọ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ béèrè kẹ́ ẹ béèrè gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ̀ wípé á múnú yín dùn kẹ́ ẹ béèrè màá máa ṣe é mo lè má sí pẹ̀lú yín nípa ti ara ṣùgbọ́n ṣá o ohun tó bá ti mú kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín pé kẹ́ ẹ ṣe yìí omi nínú gbá tí ẹ bá ti lè pè mí màá farahàn ọkùnrin yìí lọ sájò lóòótọ́ ó jagun lọ ìgbà tó yá àwọn ìyàwó ẹ fẹ́ rojú ẹ àárò rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n wọ́n gbé omi kalẹ̀ wọ́n já ewé tó ní kó já wọ́n ṣe gbogbo ohun tó ní kó ṣe wọ́n kí oríkì ilé ẹ̀ wọ́n kí oríkì ìlú ẹ̀ ó jáde sí wọn wọ́n ń wora wọn bẹ́ẹ̀ àti yín ṣe ń wora wa yìí màmá bí èmi àti ń ṣe ń wora wa yìí bàbá àwọn òyìnbó gbọ́ nípa ẹ̀ wọ́n wá sílẹ̀ adúláwọ̀ wọ́n wọnú ilé wọn wọ́n wọnú ẹbí wọn wọ́n béèrè àṣírí agbára yìí wọ́n fi ẹ̀tàn àrékèrèkè wọ́n fi wọlé wọ́n gbọ́ àṣírí agbára yìí wọ́n gbé lọ ǹjẹ́ mọ̀ pé òun ló di fóònù lénìí kò yà yín lẹ́nu ẹ lọ wo gbogbo ibi tí nepa ọ́fíìsì bá wà gbogbo ibi tí nepa ọ́fíìsì bá wà tó bá jẹ́ secretariat ńlá tó bá jẹ́ headquarter ẹ máa rí Ṣàngó pẹ̀lú oṣé Ṣàngó níwájú nepa ọ́fíìsì èmi ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin adúláwọ̀ kí ni Ṣàngó ń ṣe kí ni status Ṣàngó ń ṣe ní iwájú nepa ọ́fíìsì ṣé Ṣàngó ń ṣe nepa ni àbẹ́yìn òní ẹ̀yìn orí ni ẹ ò fura ṣé Ṣàngó ń ṣe nẹ́pà ǹjẹ́ mọ̀ wípé ara Ṣàngó ni wọ́n ti mú ẹ́nájì tí wọ́n fi fa ẹlẹtírísítì ẹlẹtírísítì òun la fi ń lo microphone nínú church ṣé ẹ̀mí mímọ́ la fi ṣe microphone tí wọ́n ń lò ní ṣọ́ọ̀ṣì ni ṣé ẹ̀mí mímọ́ la fi ṣe microphone tí wọ́n lò nínú mọ́ṣáláṣí ni oh god ṣé ẹ̀mí mímọ́ lẹ́rọ wípé wọ́n fi ṣe iná tẹ̀ ń tàn ní ṣọ́ọ̀ṣì ní káṣẹ́giri ilé ìkànnà kó ṣe wàìwàì kí iná tàn kalẹ̀ ọmọ Yorùbá kí ló dé tá sùn oorun àsùnwátọ́ kí ló dé tá sùn tá gbàgbé ibi tá a ti ń bọ̀ kí ló dé tá sùn tá gbàgbé orí ara wa sínú oorun the earlier we wake up the better ọlọ́run ò sọ wípé kó o má sin jésù yorùbá religion àṣà ìdílé kí lohun tó bí àṣà ìdílé ohun tó bí àṣà ìdílé òun ni àwọn akíkanjú tó ti wá sínú ìdílé yín tó tẹ ìdílé yín dó ó ní ohun tí wọ́n ń ṣe ó ní ohun tí wọn ò gbúdọ̀ ṣe ó ní ohun tí wọ́n ń jẹ ó ní ohun tí wọn ò gbúdọ̀ jẹ ìgbà tí àwọn òyìnbó dé tí wọ́n sọ wípé àwọn mú ẹ̀sìn wá ohun tí ò yẹ kí àwọn ìdílé kọ̀ọ̀kan jẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn jẹ wọ́n sọ wípé oore ọ̀fẹ́ Jésù ó ti kápá gbogbo nǹkan oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ni ẹni tí ò yẹ kó jẹpo ó jẹpo oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ni ẹni tí ò yẹ kó jẹlá ó jẹlá oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ni ẹni tí ò yẹ kó mẹ́mu ó mẹ́mu orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ni ẹni tó jẹ́ pé ó ní nǹkan tó gbọ́dọ̀ ṣe tó bá jí láàárọ̀ kùtùkùtù ó lórí ọ̀fẹ́ ti cover orí ọ̀fẹ́ cover wọ́n wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn wa lẹ́rú wọ́n fi wọ́n ṣòwò ẹrú káàkiri orílẹ̀-èdè ẹ gbọ́ ìran Yorùbá àwa ní orírun ìran Yorùbá àwa ní orísun ẹ béèrè ta ni orísun àwọn òyìnbó ẹ lè gbọ́ ẹ ò lè gbọ́ orísun àwọn òyìnbó àwọn òyìnbó tó mú ẹ̀sìn wá fún wa bẹ́ẹ̀ kẹ̀ mò ń tẹnumọ́ mo tún sọ ìṣẹ̀ṣe ifá ni wọ́n dá tí wọ́n fi gbọ́ wípé à ń mú ẹ̀sìn kan bọ̀ nílẹ̀ Yorùbá o ẹ̀sìn Jésù ni o ẹ gbà wọ́n tó bá ti dé torí ẹ̀sìn ìmọ́lẹ̀ ni Ifá ò bá Jésù jà Jésù ò bá Ifá jà. Ja ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a rí nínú bíbélì nínú kùránì ẹ gbọ́ mi dáadáa inú infatology ni wọ́n ti mú jáde even in theology school wọ́n á jẹ́ kó yé yín wípé there is African traditional religion ẹ gbọ́ mi dáadáa ọlọ́run òun ló kọ́kọ́ ṣàwo omi lọ́lọ́run bá ṣàwo mo sọ lánàá mo ní kí lóhun tó ń jẹ́ àwo ẹ gbọ́ mi dáadáa awo kì í ṣe nǹkan ẹ̀rù ẹ̀ṣẹ̀ ọwọ́ àwọn ènìyàn ló jẹ́ kó máa bẹ̀rù awo ìwà ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ọwọ́ àwọn ènìyàn ló jẹ́ kó máa bẹ̀rù awo ìwọ tó bá ti mọ̀ wípé o ò lè dalẹ̀ kò sí ohun tó burú jù láti wọlé aláwo ìwọ tó bá ti mọ̀ wípé o ò lè dalẹ̀ kò sí ohun tó burú jù láti bá aláwo ṣọ̀rẹ́ torí pé Yorùbá kan náà lájọ ń ṣe ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé o fẹ́ gba ọ̀rẹ́ rẹ ó dẹ̀ ti mọ̀ pé tó bá ti bá ẹ múlẹ̀ wípé kí Ṣàngó pa ẹ́ ṣàngó kò ní ìró lẹ́ẹ̀mejì kó tó kọlù ẹ̀ wàá lò ṣáwó gbogbo nǹkan wọ̀nyí òun ni àwọn òyìnbó ni wọ́n fi ṣe àwọn olórí wa ni wọ́n fi ṣe wọ́n rọ̀ wọ́n gba gbogbo nǹkan ìṣẹ̀ṣe yìí lọ gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé yìí ni wọ́n gbà lọ ìgbà tí wọ́n gbà lọ tán wọ́n ń wàásù Jésù lọ́wọ́ fún wọn òun ni wọ́n gbé tírélà dé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn lẹ́rú ni wọ́n kó wọn sínú tírélà ó di Bàdágìrì ó dorí omi wọ́n bọ́ àwọn ọkùnrin láṣọ sí ìwòrìwò wọ́n bọ́ àwọn obìnrin láṣọ sí ìwòrìwò wọ́n bọ́ bra wọ́n bọ́ pátá wọ́n dẹ̀ mú àgádágodo wọ́n mú irin ìṣó gbígbóná wọ́n fi dá ẹnu wọn lú wọ́n dẹ̀ dè wọ́n lọ́wọ́ sẹ́yìn àwọn baba ńlá wa àwọn akíkanjú wa ìgbà tí wọ́n ti gbé gbogbo òòṣà ìgbà tí wọ́n ti gbé gbogbo ìṣẹ̀ṣe ìgbà tí wọ́n ti gbé gbogbo nǹkan agbára wọn tí wọ́n ti kọ́kọ́ kó lọ wọ́n wá kó wọn sí orí omi wọ́n kó wọn lọ lóyìnbó wọ́n lọ fi wọ́n ṣẹrú ọ̀pọ̀lọpọ̀ wá gbàgbé ilé ẹ gbọ́ mi dáadáa jésù ò sọ wípé kó o gbàgbé ilé jésù ò sọ wípé kó o gbàgbé orísun rẹ jésù ò sọ wípé kó o gbàgbé babańlá rẹ jésù ò sọ wípé kó gbàgbé ìyálà ìyá rẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ oríkì ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ènìyàn ni ò mọ ilé mọ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wá fi gbàdúrà lélẹ́yìí tí àdúrà ò gbà torí wípé ó lóhun tí ò gbọ́dọ̀ ṣe tí o sì ń ṣe tá lórí ọ̀fẹ́ ti cover orí ọ̀fẹ́ cover orí ọ̀fẹ́ cover pastor ń ra helicopter pastor ń ra plane pastor ń ra jet ọmọ ìjọ ń ṣalẹ̀ jẹ ọmọ ìjọ ń wà kísà ọmọ ìjọ ń wà bí aláìsí ìyàwó pásítọ̀ ń ṣubú lójijì ó ń kú dànù ọmọ pásítọ̀ ń ṣubú lójú pásítọ̀ ó kú gbé odidi àkọ́bí pásítọ̀ ó ya wèrè wọn ò rí wò torí ìwọ tí wọ́n ń jẹ ni ẹ gbọ́ mi dáadáa jésù ò sọ wípé kó o gbàgbé ibi tó ti ń bọ̀ jésù sọ wípé èmi kò wá pa iṣẹ́ àwọn wòlíì run o èmi wá tún iṣẹ́ wọn ṣe ni èmi wá mú iṣẹ́ wọn mo wá de ládé ni ẹ gbọ́ dáadáa jésù ò wá pa òfin rẹ́ jésù ò wá pa òfin run òfin wà níbi tó wà àṣà àwọn wòlíì wà níbi tó wà ẹ gbọ́ àṣà àwọn wòlíì òfin àwọn wòlíì òfin àwọn àgbààgbà tí a kọ̀ sílẹ̀ òun ló fà á o tí wọ́n fi ń kó wa lẹ́rú àwọn àṣírí yìí ti wá tú ìgbà tí àwọn àṣírí yìí wá tú ẹ gbọ́ mi dáadáa ọ wá rí wípé àwọn òyìnbó yìí ń kó àwọn lẹ́rú ni ọ wá pera wọn jọ ìyá alágbájá kí ló ní ìyá lòun lẹ́yẹ kan bàbá tàmẹ̀dò kí ló ní ìyá lòun lákòó abá kan o lágbájá kí ló ní a ní mo létùtù tí n bá ti gbé kò síbọn tọ́lẹ̀yìn tó máa ràn mí àwọn baba ńlá wa wá kóra wọn jọ ọ wá fọ́ọ̀mù organization wọ́n pè ní African Church ìjọ adúláwọ̀ àwọn ló kọrin wípé ìgbàgbọ́ ò sọ pé ká má sọ̀rọ̀ ilé wa àwọn ló jẹ́ African Church wọ́n wá kóra wọn jọ wọ́n ní ẹ̀yin ìjọ àgùdà ẹ ṣe tiyín lọ́tọ̀ ẹ̀yin Áfíríkà ẹ̀yin ọmọ adúláwọ̀ ẹ ṣe tiyín lọ́tọ̀ aláàní sí Jésù torí a wípé ìmọ́lẹ̀ ni a mọ̀ wípé transparency ni a mọ̀ wípé olótìtọ́ ni a mọ̀ wípé funfun ni ẹ̀ là ọmọ lójú Elédùmarè ni àwa ò sọ wípé àwa ò ní tẹ̀lé a máa tẹ̀lé o ṣùgbọ́n ṣá a ò ní gbàgbé orò lé wa orò yẹn ni wọ́n fi lé àwọn òyìnbó lọ àwọn òyìnbó wá padà lọ wọ́n lọ túnra mú wọ́n wá rí pé àwọn ò lè wọlé mọ́ táwọn bá tún wọlé àwọn èèyàn wọ̀nyí wọ́n ti padà sínú ìṣẹ̀ṣe ohun tí wọ́n ṣe ni wípé ó wá gbé politics wọlé òṣèlú ó wá pọ́ǹpù owó fún wọn òṣèlú yẹn ó wá mú àwọn tó jẹ́ olórí olórí olórí nílẹ̀ Yorùbá ó wá fi wọ́n sípò wípé ẹ̀yin lẹ máa máa ṣe ẹrú fún wa ẹ kó àwọn ènìyàn yín lẹ́rú fún wa ẹ wo gbogbo títì bó ṣe rí ẹ wo gbogbo ibi tí àwọn ènìyàn wá dáko sí wọn ò rí empowerment ẹ wo iye ọ̀dọ́ tó wà nílùú tí ò ríṣẹ́ àwọn kan dẹ̀ ń gbé owó káàkiri ilé ayé àwọn kan dẹ̀ ń gbé bullion van káàkiri àwọn kan dẹ̀ ní báǹkì nínú yàrá ọ̀nà dà táwọn ènìyàn ò ní ṣe yahoo àwọn olórí olórí tó yẹ kó sọ̀rọ̀ àwọn olórí olórí tó yẹ kó béèrè ẹ̀tọ́ àwọn olórí olórí tó yẹ kó jà fún àwọn ènìyàn wọn ò lè jà mọ́ torí wọ́n ti jẹ dòdò wọn ò lè sọ òdodo ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó yẹ kó pàṣẹ fọ́ba kò sí àṣẹ lẹ́nu wòlíì mọ́ kò sí òṣèlú nígbà kan ọba nílẹ̀ yorùbá ń jẹ ọba ló ń pàṣẹ fún gọ́vnà ọba ló ń pàṣẹ fún president ṣùgbọ́n ní báyìí ọba ò lè pàṣẹ fún gọ́vnà mọ́ ọba ò lè pàṣẹ fún president mọ́ a nílò láti pariwo a nílò láti gbàdúrà a nílò láti bẹ elédùmarè a nílò láti bẹ àwọn alálẹ̀ kí wọ́n foríjì gbogbo ibi tí àwọn baba ńlá wa ti ṣiṣẹ́ gbogbo ibi tí àwọn baba ńlá wa ti sùn gbàgbé gbogbo ibi tí àwọn baba ńlá wa ti ta nǹkan tí ò yẹ kí wọ́n ó tà tí wọ́n ti jẹ́ kó kó àwọn ọmọ lẹ́rú bíbélì wípé àwọn baba ńlá jẹ èso àjàrà èyí sì kan àwọn ọmọ àwọn ọmọ lẹ́yìn kan báyìí kò síṣẹ́ mọ́ kò sówó ńlẹ̀ ara ni àwọn ènìyàn àwọn ènìyàn ń kú ikú tí ò yẹ kí wọ́n kú ẹlòmíì ronú títí títí títí títí ló fi mutí yó tí mọ́tò fi gba ẹlòmíì ronú títí títí ló fi fagbó tó kọjá bírèèni ẹ̀ tó fi dìdàkudà ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin wòlíì la máa bí o ẹ̀yin àfa ńláńlá la máa bí ẹ̀yin adáhunṣe la máa bí torí wípé àwọn tó ń jà wá lógun ẹ̀yin lẹ̀ ń ró wọn lágbára ẹ̀yin lẹ̀ ń ró wọn lágbára ẹ̀yin lè ò jẹ́ kọ́wọ́ ti ká wọn ẹ̀yin lè ò jẹ́ kí wọ́n ti rí wọn mú mo fàsìkò yìí bẹ̀ yín gbogbo ẹ̀yin alágbára tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin tí ẹ wà nípò tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ kí àánú mẹ̀kúnnù ó ṣe yín olúwa ní pariwo fún ayé gbogbo ẹ̀dá tí ò bá ti ṣàánú mẹ̀kúnnù gbogbo ẹ̀dá tí ò bá ti ṣàánú aláìní gbogbo ẹ̀dá tó rí ẹni tí yà ń jẹ tó gbójú kúrò lára ẹ̀ olúwa ní àsìkò tó àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá máa dìde wọ́n á bẹ̀rẹ̀ sí ní fà wálẹ̀ èyí tó máa kú á kú èyí tó máa sùn tí ò ní jí mọ́ á sùn kò ní jí mọ́ ẹ wá gbọ́ o ẹ̀yin yorùbá ẹ ṣera yín lọ́kan ẹ ṣera yín lọ́kan ẹ ṣera yín lọ́kan ogun ẹlẹ́yàmẹ̀yà ogun mùsùlùmí ni mí ogun kìrìsìtẹ́nì ni mí ogun politician ni mí mi ò lè bá ẹ ṣe òun ni wọ́n fi dàwárú o ọ̀nà àbáyọ ni wípé kí a gbé ẹ̀sìn pati kí a gbé politics pati kí a gbé ẹ̀sìn pati kí a gbàgbé ohun tó ń jẹ́ ẹ̀sìn kí a rántí wípé Yorùbá kan ṣo wá kí a wádìí kí ló dé tí wọ́n tọ́jú history yorùbá mò ń béèrè nǹkan kan lọ́wọ́ àwọn ènìyàn wọn ò lè dá mi lóhùn a máa ń rí òrìṣà Ọbàtálá a máa ń rí òrìṣà Ṣàngó a máa ń rí òrìṣà Ọ̀ṣun kí ló dé tí a ò kì í rí òrìṣà Odùduwà ẹ bá mi pa kíní yẹn tàbí kẹ́ pọ́sì ẹ̀ ẹ gbọ́ mi dáadáa kí ló dé tí a ò ṣe kí n rí òrìṣà Odùduwà a kì í rí òrìṣà Odùduwà kí ló fà á ta ló rí òrìṣà Odùduwà rí kọ́gbèrú ṣèbá sọ wípé òun ni orísun Yorùbá kí ló ṣẹlẹ̀ tí a fi pa ilẹ̀ Yorùbá tí a fi pa wọn lẹ́nu mọ́ a rí Ọbàtálá a Olókun a rí ẹgbẹ́ eléyè lóríṣiríṣi ṣùgbọ́n bó ṣe máa ń gbé àwọn ère yìí káàkiri èmi ò rí bí tí wọ́n ti gbé ère òrìṣà Odùduwà rí èdìdí ni o mi ò ní tulé ní à ń pariwo Yorùbá Yorùbá Yorùbá Odùduwà lórí wa ṣùgbọ́n a ò wádìí ibo ni Yorùbá ti ṣẹ̀ wá àwọn tí Yorùbá bá ní àwọn tí Odùduwà bá nílé Ifẹ̀ ìlú wo gangan ni wọ́n ṣé lótìtọ́ ni wípé Odùduwà òun ni orí gbogbo Yorùbá ṣé lótìtọ́ ni wípé Odùduwà mẹ́kà ló ti wá ṣé lótìtọ́ ni wípé Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ ọ̀run ló ti wá ẹ gbọ́ mi dáadáa ṣé lótìtọ́ ni wípé Odùduwà ọmọ méjì ló bí ibo ló ti rí ìyàwó àwọn ọmọ tó bí ibo ló ti rí ìyàwó ẹ gbọ́ mi mo gbàládùá gbogbo àwọn àṣìṣe àwọn baba ńlá wa tó ti wọlé sí wa lórí nípasẹ̀ ẹ̀sìn gbogbo àṣìṣe àwọn baba ńlá wa tó ti wọlé sí wa lórí nípasẹ̀ òṣèlú gbogbo àṣìṣe àwọn baba ńlá wa tó ti sọ wá dẹrú tó ti jẹ́ ká jẹwọ tó ti jẹ́ ká kórìíra ara wa tá ò fẹ́ràn ara wa mọ́ tá a wá ń bára wa jà tí a wá ń para wa tó mú kí obìnrin máa pa ọkọ ẹ̀ àbẹ́yìn ò tí ì gbọ́ mo sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ láyé ìgbà kan obìnrin máa ń tẹríba fọ́kọ ni ṣùgbọ́n láyé òde òní obìnrin á sọ fọ́kọ ẹ̀ pé fifty fifty àìjẹ́ bẹ́ẹ̀ wàá fàyè sílẹ̀ wàá gbọ̀nànú lọ tí ọkùnrin yẹn ò bá ṣọ́ra á fàyè sílẹ̀ á gbọ̀nànú lọ àwọn òyìnbó ti wọlé wọ́n ti da nǹkan rú mọ́ wa lójú wọ́n ti da nǹkan rú mọ́ wa lọ́wọ́ àwa ṣẹ̀ṣẹ̀ ń jí ìdí nìyí tí mo fi ní kí ọ̀pọ̀lọpọ̀ wa ká ṣe sùúrù ká jẹ́ kí Ọlọ́run kó jà ṣẹ́rí gbogbo àwọn ènìyàn tó ń sọ wípé àníìdí àdúrà àníìdí àdúrà a ah, nídìí àdúrà yẹn ẹ̀mí èṣù ló ń yá wọn lò gbogbo àwọn ènìyàn tó ń pariwo pé a nídìí àdúrà ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ẹni mélòó ló lè dámú pọ́lítíìsì mélòó pọ́lítíṣàn mélòó ló lè fèsì ọ̀bí ẹrẹ́ kó pa ọba mẹ́ta péré láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá kó dúró pé wọ́n ló pa wọ́n wọ́n á gbé ẹ kí la wá ń sọ ẹ má tàn wá sóko mọ́ àti gbọ́n ojú ti là ètùtù ni àwọn bàbá ńlá wa ṣe abrahamu bàbá ìgbàgbọ́ gbogbo onímọ̀lẹ́ ló mọ̀ pé ànábì ibrahimu bàbá ńlá wọn ni gbogbo kìrìsìtẹ́nì ló mọ̀ pé fada abraham bàbá ńlá wọn ni gbogbo ẹni tó gbàgbọ́ nínú Elédùmarè kò sẹ́ni tó máa sọ pé ti Abrahamu báwo ni ẹ wá gbọ́ mi dáadáa Abrahamu bàbá ìgbàgbọ́ ó Abrahamu bàbá ìgbàgbọ́ kò kí ń ṣe oníyàwó kan àwọn tó colonize wa àwọn British obìnrin ló lẹ́nu ń bẹ̀ obìnrin ló ń darí àṣà wọn ni wípé ká jẹ́ oníyàwó kan tó o bá ti lágbára lórí ìyàwó tó o gbé sílé tó o bá ti tọ́jú ẹ̀ tébi ò pátíyà ò jẹ́ tó o dẹ̀ lè ṣe déédéé tó o lè múnú ẹ̀ dùn kò sí ohun tó burú jù obìnrin pọ̀ jọ ọkùnrin lọ àwọn tó sọ pé ọkùnrin pọ̀ jọ obìnrin lọ akóbáni ni wọ́n èèyàn rádaràda ni wọ́n irọ́ ló ń pa ibi tí mo fẹ́ dúró sí lónìí lélẹ́yìí gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ti ta ẹ̀sìn tẹ́ ti ta ìṣẹ̀ṣe tẹ́ ti tara yín tẹ́ ti gbàgbé ara yín torí ẹ̀sìn tí ẹ ti gbàgbé ilé ẹ padà yorùbá lẹ ń sọ lẹ́nu ẹ ṣàdúrà fúnlẹ̀ yorùbá ilẹ̀ yorùbá nílò àdúrà yín ilẹ̀ yorùbá nílò ìfẹ́ yín àwọn ọmọ yorùbá tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ohun tójú wọn rí bẹ́ẹ̀ wọn ò lè sọ wọ́n nílò àdúrà yín wọ́n nílò ìrànlọ́wọ́ yín ẹ jẹ́ àṣẹra wa lọ́kan ẹ gbàgbọ́ wípé ọlọ́run tó ṣe wá ní yorùbá ó mọ ohun tó fẹ́ mú jáde ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ìfẹ́ òun ni àkójá òpin òun ni àkójá òfin ibí ni máa parí ọ̀rọ̀ yìí sí lónìí eré gbogbo tún di ọ̀la àdúrà yìí pé thirty four lónìí mo gbà ládùúgbà hundred là ń lọ olúwa ní tó bá fi máa pé hundred ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin PDP tí ẹ ò bá ṣàánú mẹ̀kúnnù olúwa lógun ẹ̀yin dé tó máa jà yín gbogbo ẹ̀yin APC tí ẹ ò bá ṣàánú mẹ̀kúnnù olúwa ní àsìkò tó tí ogun ẹ̀yin fẹ́ jà yín gbogbo ẹ̀yin olówó tí ẹ ò bá ṣàánú mẹ̀kúnnù olúwa ní àsìkò tó tí ogun ẹ̀yin fẹ́ jà yín gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ gbogbo ẹ̀yin ọba tí ẹ ò ṣetán láti ṣàánú mẹ̀kúnnù tí ẹ ò láàánú mẹ̀kúnnù lójú.